ire ni mo fẹ́ bàbá lónìí o. kí yín pé ẹ kó òwúrọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi ọjọ́ ayọ̀ ni ọjọ́ òní máa jẹ́ fún yín ẹ rí àánú gbà láyé ilẹ̀kùn ojú rere yóò ṣí fún yín ojú òsì ní tìyín láéláé ní orúkọ Jésù Olúwa wa ẹ̀yin ọlọ́jọ́ bí òní mo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yín yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ ẹ ó rí bá ti ṣe ẹ ó rí ọ̀nà gbígbà ògo titun ẹ ó wọnú ẹ lọ ọlá titun kẹ wọnú ẹ lọ ìgbéga titun kó jẹ́ tiyín bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ jésù kristi olúwa wa àmín ìwé joshua orí four ẹsẹ̀ fourteen ó ní a fi gbàdúrà láàárọ̀ yìí joshua orí four ẹsẹ̀ fourteen bíbélì wípé olúwa gbé joshua ga ní ojú gbogbo àwọn ọmọ israẹli ní ọjọ́ náà wọ́n sì bẹ̀rù rẹ̀ bí wọ́n ti bẹ̀rù mose ní gbogbo ọjọ́ ayé rẹ̀ hallelujah níbi tí a kà láàárọ̀ yìí wọ́n sọ bí olúwa ṣe fún joshua ní iyì níwájú gbogbo àwọn tí ò respect ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bíbélì kọ pé olúwa gbé joshua ga ọlọ́run gbé ga débi wípé àwọn èèyàn ń bu ọlá fún àwọn èèyàn ń fi ọ̀wọ̀ fún tá a bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì ṣáájú àkókò yìí Mósè ẹni ń darí àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n nígbà tá joshua wọ́n wò pé ta lélẹ́yìí ṣùgbọ́n ọlọ́run wá ṣe ohun ńlá kan nínú ayé Joshua ohun ńlá yìí wá mú kí àwọn èèyàn máa bu ọ̀wọ̀ ká máa bu ọlá fún ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ̀yin náà nílò irú ìgbéga báyìí ẹ nílò ọlá báyìí ẹ nílò ọ̀wọ̀ báyìí torí wọ́n ti rí yín fín wọ́n ti fojú tẹ́ńbẹ́lú yín àbúrò kò respect ẹ mọ́ àwọn ọmọ wọn ò respect ẹ mọ́ ìyàwó kò respect ẹ mọ́ láàárọ̀ yìí olúwa rán mi sírú ẹ̀yin bẹ́ẹ̀ pé ọlá kan tó máa mú kí àwọn èèyàn máa bọ̀wọ̀ fún ọ ọlá ńlá kan tó máa mú kí àwọn tó ti rí ọ̀fìn kí wọ́n máa pọ́n ọ lé ọlọ́run ó ṣílẹ̀kùn ẹ̀ fún ọ látòní lọ ọlọ́run lè ṣe é n tó ṣe fún Joshua ó lè ṣe fún anybody téèyàn bá ti fi ọkàn kan gba ọlọ́run gbọ́ tó sì ń sìn tó dẹ̀ gbàgbọ́ wípé ó lè ṣe mo dẹ̀ gbàgbọ́ wípé láàárọ̀ yìí ìgbàgbọ́ yín yóò mú yín lára dá ẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n súre fún yín ní orúkọ Jésù Kristi láàárọ̀ yìí kí ọlọ́run ọ̀gá ògo jùlọ kó gbé ayé rẹ̀ ga gbogbo ipò tó wà táyé ń yẹ̀yẹ́ rẹ̀ kí ọ̀gá ògo jùlọ kó gbé ọ sókè aṣọ ẹ̀gàn lára rẹ̀ ọwọ́ ọlọ́run alágbára jùlọ kó bọ́ kó lọ́rùn rẹ̀ aṣọ yẹ̀yẹ́ aṣọ ìtìjú aṣọ ẹ̀sín èyí tí a gbé wọ̀ ọlọ́run ọ̀gá ògo jùlọ kó faṣọ yẹ̀yà láti àárọ̀ yìí lọ kí ọlọ́run kó wọ̀ ní aṣọ yìí kó wọ̀ ní aṣọ ẹ̀yẹ kí ọ̀rọ̀ rẹ kó dayọ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀kùn ọlá kó ṣí fún ọ ilẹ̀kùn ìbùkún kó ṣí fún ọ ilẹ̀kùn ọrọ̀ kó ṣí fún ọ kó rí àánú gbà ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí kí ojú olúwa kó máa bá yín lọ kí ọwọ́ ọlọ́run kó wà lára yín agbára ọlọ́run kó dì yín mọ́ ọgbọ́n ọlọ́run kó wà nínú yín kẹ́ ẹ ní àṣeyọrí lónìí ìròyìn ayọ̀ tẹ́ ń retí kẹ́ ẹ gbà lónìí ọlọ́run aláàánú kó rántí yín sí rere bẹ́ẹ̀ ni kò rí ẹ̀yin aláìsàn olúwa kó wò yín sàn gbogbo ìrora nínú ẹsẹ̀ yẹn lórúkọ jésù ọ̀yá kó jáde báyìí kálàáfíà jésù kó wọlé wá ó ti rí bẹ́ẹ̀ àlàáfíà ní nàìjíríà àlàáfíà nínú ayé rẹ ní orúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the African Church Solution Campground ní Sam Ewang Estate nílùú Abẹ́òkúta àlàáfíà ni fún ọ. pẹ̀lú ọlọ́run o òun gbogbo ní ṣíṣe pẹ̀lú olúwa o òun gbogbo ní ṣíṣe o ẹ wá olúwa nígbà tí ẹ lè rí olúwa ọlọ́run làkòrí ìbápàdé alágbára la sunday mẹ́sàn-án sunday mẹ́sàn-án ti ẹ̀rín ní sunday of laughter tólúwa pàlásẹ̀ fún ìjọ african church solution camp ground orí òkè yíyanjú tó wà ní sam ewan estate abẹ́òkúta ogun state láti sunday ọjọ́ kẹfà oṣù kẹjọ títí di sunday ọjọ́ kìíní oṣù kẹwàá lọ́lọ́run yíyanjú yóò ti máa fàánú yanjú gbogbo ìṣòro láti gbogbo agogo mẹ́wàá òwúrọ̀ sunday kọ̀ọ̀kan ní gbogbo ẹkún yóò ti máa dẹ̀rín tí yẹ̀yẹ́ yóò máa da yẹ̀yẹ́ tí gbogbo oníròbìnú jẹ́ yóò sì máa fò fáyọ̀. ẹ wá o gbogbo ẹni tí ń dúró níwájú olúwa fún èso ayọ̀ ọmọ tuntun olúwa tó dá séra lóhùn tó dá ànà lóhùn ti wà ní kàlẹ̀ gbogbo ẹ̀yin tí ayé dá dúró láìládé lórí àti láìláya nílé àkókò yín ti tó o tolúwa yóò ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ní ìwé ẹ̀rí tó dára ṣùgbọ́n tí kò níṣẹ́ tó yanrantí ẹ wá o kẹ̀jẹ́ kájọ wá képe ọlọ́run bàbá ire òwúrọ̀ níbi tí ìjọba òkè yóò ti máa lo bishop jeremiah Ògúnlọ́lá bàbá ire òwúrọ̀ láti máa fi kìkì orúkọ Jésù nìkan bá gbogbo àjàgà Sunday mẹ́sàn-án ẹ̀rí yìí alẹ́ mi ní tèmi o mi ò ní sáláì mọ́ wà níbẹ̀ nítorí pé gbogbo yẹ̀yẹ́ mi ló máa da yẹyẹ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero seven zero three zero seven seven five six nine two ah! Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun dúró dè ọ́ ẹ gbọ́dọ̀ ní kárí ọba rẹ̀. ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí Olúwa.